àìmásìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ wa lọ́wọ́ olúwa ló wà o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ èmi àti ọwọ́ ta ló wà ọwọ́ olúwa ló wà bẹ́ẹ̀ ni àìmásìkò ló ń dààmú ẹ̀dá ṣé wá rí àsìkò èmi àti kó sọ̀ wá sówó kó sọ̀ wá sọ́mọ àìkú balẹ̀ ọ̀rọ̀ ohun bí ayọ̀ kò ní ṣe kí ni kò ní dẹ́kun nínú ilé tiwa ṣé rí àsìkò tiwa àní fún ló gbà ọ bẹ́ẹ̀ ni ó àdẹ̀ ní fún ló gbà nítorí pé kí ni owó ajé a máa ṣe ilé wa máa fi ṣe ibùgbé bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi tẹ́ ìjọ wà nílé èmi náà ni ọmọ yín lórí ètò wáyé ó wọ̀kọ̀ ó wọ̀kọ̀ ó wọ̀kọ̀ aláyé mi Miliki Express ètò ó yá ṣe kí ni ló bẹ́ẹ̀ sweet sixteen program forever entertaining fàájì tí ò lẹ́gbẹ́ fàájì tó ń ṣàn ní pẹrẹu ijó tí ò láfiwé bẹ́ẹ̀ ni orí ibo ni Miliki Express nìkan ni ẹ ti máa bẹ́ẹ̀ mi ọmọ yín tàbá ti ń gbọ́ from a eh, to the y eh, to the o to the d to the e to the j n to the i tẹ pé pọ̀ tó dodinji ó di ayọ̀dèjì ọmọ ògùn kọ̀ọ̀yà èmi là ń pè ní méjì sọ̀yìn ọmọ ògbébìnrin ta fowó ra abídí abídí gbéni obìnrin ògbéni ọmọ balógun dòdò ń dáwà ọmọ káwò ká bíyèsí o bẹ́ẹ̀ ni ọlá gbé fún yín lórí ètò lẹ́ni ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni tẹ́ bá gbọ́ wọn ni pé ọmọ tó bá pé ten tí ò rí nǹkan tẹ̀ mọ́lẹ̀ ó pé twenty kò rí nǹkan tìṣubú ó pé thirty kò rí nǹkan tankoko ó pé forty kò rí nǹkan fọmọlẹ̀ tẹ́ bá pé fifty akọ́ máa ṣe kíni a máa fi kiri èmi àti yín àní ṣe kíni àní fi kiri bí a fi ayé ṣùgbọ́n lórí ètò lẹ́ni kí la gbé wá fún yín nǹkan tó tún ṣe kíni tó tún yàtọ̀ tó tún yàtọ̀ sí tí àtẹ̀yìn wa lọ ní báyìí jẹ́ a lọ sí abala entertainment gist ká lọ gbọ́n tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé wá rí báyìí kí la fẹ́ lọ jó kí la fẹ́ lọ dansi asitaba ní pé ká lọ dansi ajé lọ jó sí wọ́n ti kẹ̀ tó yá bí if you want to live o bí kò live ẹ no do ṣàkàrà no dey carry your shoulder ẹ jẹ́ a lọ jó wọ́n ti kẹ̀. party, baby. If you want to leave for oh, Piccoli, no do shakara, no they carry your shoulder. Don't be you, oh, ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ Miliki Express lè to ètò ní Miliki Express ṣàwárí abala tí a wá fẹ́ bọ́ sí i àwọn èèyàn ti mọ àwọn pé lọ́dún tó kọjá ẹni báyìí ṣe dáadáa o Small Doctor ṣe dáadáa lọ́dún tó kọjá o Wizkid ṣe dáadáa o Davido a wá fẹ́ lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn pé ta ni ẹni tó ṣe dáadáa ní agboolé ti orin ìyẹn ti hip hop ta ló milẹ̀ títì ní ọdún tó kọjá àwa lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn níta ah sọkùnrin ni o àbóbìnrin ni o kí lórúkọ nítòun kí ló dé tiẹ̀ kí lẹ rí tẹ̀fi ni pé ẹni ìṣe dáadáa ní ọdún tó kọjá ìyẹn twenty eighteen ni pé ẹni ẹ ó ṣe kí ni ó ń mì gbòòrò títí sí nítorí tábà ní pé ká wo àwọn orin tó ń rìn gbà yẹn máa gbọ́ wey if we no get money wetin we gain o oh. oh wetin we gain inú yẹn ti máa gbọ́ for your case o lélẹ́lẹ́ ọ̀yà kẹ́sì o ẹ tún gbọ́ yẹn náà tó bá tún rìn síwájú ẹ tún gbọ́ dáàdi mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́hùn ẹ tún gbọ́ yẹn mọ́mí mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́hùn lẹ́mi yẹ yìí ṣe I pray I pray I pray ẹ jẹ́ aṣọ ayédókè lọ ká lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn. Ah, Wizkid ni eh, mo kọ like àwọn orin tó máa ń kọ and then àwọn lyrics ẹ náà mo like ẹ mo máa ń enjoy ẹ gan. Davido ni ah mo kọ like ẹ tí bóyá máa ń kọrin yes. olórin tèmi fẹ́ jù tí mo fẹ́ràn jù Davido ni mo kàn máa ń like àwọn orin ẹ̀ ṣá máa ń like orin Davido mi ìmọ̀ reason why tí mo tẹ̀ fi like ẹ̀ mo kàn like orin ẹ̀ bí àtọ́ pé tó wá jọ ọmọ Ọ̀ṣun state tó jọ ọmọ ìlú mi ló yẹ kí n like ẹ̀ mo kàn like ẹ̀ ṣá. èmi máa ń sọ pé Wizkid ni o nítorí mo rí gbogbo ohun tó máa ń kọ máa ń wú mi lórí so mi ò like mi ò gan fans ẹ̀ mo jẹ́ so Wizkid máa mú. ayéfẹ́lẹ́ Ah, mo kàn máa ń gbádùn orin ẹ̀ tí bá ń gbọ́ ó máa ń mú mi tún rìn súnmọ́ lọ́hùn tún dúpẹ́. ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Miliki Express dáàdì mọ́mí ẹ̀gbọ́n mi àbúrò mi ohun tí a ní àǹfààní láti fún yín lórí ètò wa ètò Miliki Express ti ọ̀sẹ̀ yìí pẹ̀lú èmi ọmọ Ayọ̀dèjì fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà lọ́kọ̀ ọ̀jọ̀ kan bóyá ẹ̀wọ̀n pín iṣẹ́ kéré tó bí ni rárá gbogbo ẹ̀ náà gbogbo kíló kíló kíló need ìpolówó làgùn mu ọjà ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́jà yín wá fún ìpolówó ká bá lè ká bá yín polówó ẹ̀ kó ba lè máa ta warawara bẹ́ẹ̀ ni nítorí ìpolówó òun ni àgúnmu ọjà mo tiẹ̀ tún wá ní àǹfààní fún ẹ̀yin tó yẹ pé ẹ rí gẹ́gẹ́ bí ọkọ mi ẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sínú agbo ẹ̀ ń wọ́nà láti blow ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín kẹjẹ́ kọ́ mọ̀ pé ẹ lórin lẹ́nu ẹ ní verse lẹ́nu ẹ ní punchline ẹ ní reference ẹ mọrin yẹn kọ́ ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ yín kọ́ ba lè ṣe kí ni kọ́ ba lè máa gbọ́ yín kọ́ mọ̀ kẹ lókìkí kẹ́yìn náà ẹ ní àǹfààní láti kàn sí wa lórí Orísun nìkan ni bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ kàn sí Orísun lórí Instagram at Orísun TV lórí Twitter at Orísun TV lórí Facebook náà at Orísun TV tó bá lè jẹ́ pé èmi ọmọ yín náà lè fẹ́ kàn sí lórí Facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Mr underscore Deji bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi nílé káfíńrẹ́ àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.